إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين معاشر المصلين السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون ولوا ọjọ́ ìjọ kan ṣoṣo Allah tọrọ àlékún ìkẹ́ ìgẹ̀ fújìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sahbihi ajma'in bákan náà àwọn ará ilé àwọn sàhábà rẹ̀ àti gbogbo múmìnì múmìnà òdodo tí wọ́n yan ìlànà nábì èyí tó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn èyí tó ní ṣe pẹ̀lú ìjọsìn èyí tó ní ṣe pẹ̀lú ìṣe àti ìbálò àti gbogbo etí ó wà lábẹ́ ìlànà ìṣẹ́ńlá Muhammad abẹ́olúwa ọmọsàkàwá náà kọmọlẹ́yìn ànábì òótọ́ àti lódodo òní ní ọjọ́ ìjókòó tafsir àlàyé níwọ̀nba lórí àyà alukur'an níbi tí a wà òun náà sì ní a wà àyà one oh two nínú sóràtú albaqara níbi tí ó ti ń sàlàyé àwọn ètò níṣe pẹ̀lú idán idán ní kíkọ́ idán ní wíwá idán ní kéèyàn fi ṣe àkọlé kan ìmọ̀ kí ni ìdájọ́ ẹ̀ onídán ẹni tí ń kọ́yàn àti ẹni tí ń kọ́ àti bí idán nínú àwọn orípa rẹ̀ bí ṣe ṣẹlẹ̀ àṣàtì oògùn àti gbogbo orúkọ tí nǹkan yìí ń jẹ́ bí ṣe ṣẹlẹ̀ pẹ̀lú yọ̀ǹda olúwa yọ̀ǹda Allah àtàwọn àpẹẹrẹ iṣẹ́ tí dá ṣe kì í ya olólùfẹ́ méjì kì í sì fa olùkórìíra ara wọn méjì kì so wọ́n pọ̀ ìsọyàndà láàrin ẹni tó lálàáfíà kódà ìdán ó lè ṣe sábà bíi kéèyàn jẹ́ pé ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹni tó dájú tó rinlẹ̀ ìpè ìdánṣe àmọ́ ò gbogbo ẹ̀ pátá olúwa ní wàmáhùn bẹ́ẹ̀ rọ́ọ̀rí nábìyí min ahadin ìlà bí ìnìlá gbogbo ìnira tí idán ṣe lórí èyí kò sí kankan tí ń ṣe ń bẹ́ẹ̀ bí ó ṣe pẹ̀lú ìyọ̀ǹda olúwa àlàyé tí wàá lọ lórí ọ̀rọ̀ àwọn yẹ̀wúdí bọ́rọ̀ ọ̀dá ṣe jẹ́ iṣẹ́ ìṣù ni wọ́n ṣe lọ́ọ́ mọ́ ìjọba ànábì ọlọ́run ọba Sulaiman pàápàá jùlọ ọ̀rọ̀ àwọn yẹ̀wúdí lábala ọ̀rọ̀ yìí wípé ntí Sulaimana tó fi lọ́lá tó fi ṣe ọlá òun náà ní atẹ́fẹ̀ idán kí ló bí eléyìí àwọn àlìjánu tí Sulaimana lò ìyẹn ni pé tọ́lọ́wọ́n ọba ṣẹ̀wọ́n rọ̀ fún Sulaiman ní kété tí wọ́n rí kọjá dé láyé ni wọ́n lọ tú àwọn kìnnì kan jáde tí wọn ò tó bẹ́ẹ̀ gbogbo tí wọn ò lè ṣe láyé Suleiman tí wọ́n bẹ̀rẹ̀ sí tú àwọn kan jáde wọ́n máa ní Suleiman náà lóore o olùwà ó sì wà ní rárá ẹrú àwa òjíṣẹ́ wa ẹni ẹ̀ṣá wa wọ́n máa kápárọ̀ Suleiman Suleiman láéláé kìí ṣe kẹfẹ́ rí láàrin yìí ó jẹ́ kí àwọn olùmọ̀ kan sọ̀rọ̀ lórí wípé ajẹ́pẹ́ ìkọ́ ìdán nínú àwọn gbólóhùn tó wá sàlàyé wípé kúfúrù ìwà kèfèrí ìṣe kèfèrí òun náà ní dán òun lélẹ́yìí aláyé ti lọ níwọ̀nba lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí orígun bíi tá a dé òun náà ní gbólóhùn gbẹ̀yìn ọwọ́ gbẹ̀yìn olúwa ní wọlé kọ́dí àwùjọlá ìmìnira ṣèkàn olúwa ní wọlé kọ́dí àlìmù làmánì sára mẹ́lẹ̀hù fíl ákírọ́tì min kọlàkọ àwọn náà mọ gbogbo ẹni tó bá ra awé eléyìí tó bá ṣòwò irú òwò yìí kò ní lábọ̀ kò ní nípìn lálùkìyàmọ gbólóhùn yìí òun ló wá sàlàyé ìpè idán kò síṣẹ́ rí tí yẹn lè ṣe kò sírú iṣẹ́ rí yẹn idán ba gbogbo ẹ̀jẹ̀ ni gbogbo àyà tí olúwa ti fi sàlàyé nínú Al-Qur'an àbí tó ṣẹlá Muhammad sallallahu alayhi wa sallam tí ma fi ń sàlàyé wípé àwọn eléyìí wọn ò ní nípìn nínú sẹ́ẹ̀rì níjọ́ kìyàmà tí bá ti ń gbọ́ malahu fil akhirati min khalaq aw malahu min nasib kò ní nípìn kò ní ní nǹkan kan tí ó sọ pé ní tí òun tọ́ka sí ni nínú sẹ́ẹ̀rì àwọn nǹkan yẹn òun náà ń pè ní al-a'mal allati tuhbitu al-a'mal àwọn iṣẹ́ tí bàṣẹ jẹ́ ẹ̀rí muhbitatu al-a'mal àwọn kan tí bàṣẹ jẹ́ yàtọ̀ sí kúfúrú àwọn iṣẹ́ rí míì náà àwọn iṣẹ́ bíi míì náà ń tó lè bàṣẹ jẹ́ ṣùgbọ́n láàrin ọ̀rọ̀ ti sihir tó jẹ́ ti kèfèrí láàrin yìí ó tún jẹ́ káwọn olùmọ̀ tí wọ́n lọ síbi wípé èèyàn lè máa jẹ́ onídán kó sì tún jẹ́ kó tún ṣẹ́kù ní mùsùlùmí kó ṣẹ́kù ní mùsùlùmí wọ́n nítorí pé ẹni tí ò lábọ̀ lálùkìyàmọ̀ tí ò nípìn bó kírun ọlọ́run ò ní gbà bó gbàwẹ̀ àwẹ̀ rẹ̀ ò lè jọ àwẹ̀ yọnu bó yọ zàtà bó lọ hajj bó kọ́ mọ́sálásí bó sì ṣẹ́ẹ̀rí ògbóró àwọn ẹni báyìí láyé yaqbalu ma'ahu as-salihat aw la tuqbalu ma'ahu as hajj èèyàn bá ìdán tó sọ ìdán ti ṣẹ́ kò sírú iṣẹ́ rí tó lè ṣe ma lahu fil akhirati min khalaq. kò ní nípìn nínú iṣẹ́ o kò ní jèrè iṣẹ́ rẹ̀ lálùkìyàmà olúwa ní wọ́lá bí sàmà ṣara òbí yìí àǹfùsàn káì ó mà ṣe o irú àwọn tí wọ́n fi eléyìí tí wọ́n rà tí wọ́n mójútó tí wọ́n ṣe transaction rẹ̀ òun náà mú òun náà fàyè wọn ṣe ó mà ṣe fún wọn o pẹ̀lú tí wọ́n fọwọ́ ara wọn fà fẹ́mi ara wọn yìí law kanu ya'lamun tó bá mọ̀ ní tó bá ṣe kí wọ́n mọ̀ tí ń jẹ́ òdodo tí mọ̀ tí ń jẹ́ àbọ̀ tí wọ́n sì mọ̀ tí ń jẹ́ alkiyama ni. àyà yìí ẹnu ọwọ́ ìpín ìgbẹ̀yìn yìí gẹ́gẹ́ ti sọ ó káwọn olùmọ̀ kí wọ́n ní àwọn apá kan nínú olùmọ̀ wọ́n ní ò lè jẹ́ mùsùlùmí láéláé nígbà tí ó bá ti di onídán tọ́ àwọn kan ní rárá kọ́dà bó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ńláńlá ni ẹ̀ṣẹ̀ burúkú ni kò túmọ̀ sí pé ká má ṣèdájọ́ ṣẹ̀ríà fún onídán láàrin yìí kí ni ìdájọ́ ṣẹ̀ríà ìdájọ́ ṣẹ̀ríà náà ni wọ́n bẹ́ onídán lórí alqat bisayf kan bẹ́ lórí eléyìí ó ṣẹlẹ̀ láyé àwọn ẹni àná láyé Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu gbàtí Umar gbé òfin dìde pé gbogbo onídán bá ti rí nínú ìlú káàkiri ọ̀yà ẹ̀wọ́ àwọn jáde wọ́n sì rí àwọn onídámẹ́ta ẹ̀rí ṣàlàṣàtú sàwáhì wọ́n rí àwọn onídámẹ́ta wọ́n rí wọn tú jáde fàdúrì bá ti àná kóhún bí sẹ́yìn wọ́n sì ní ọ̀yà ẹ̀bẹ́ orí wọn ẹ̀bẹ́ orí wọn bákan náà ó ṣẹlẹ̀ láwọn àsìkò kan láyé àwọn sálàf tí ọkùnrin kan bẹ onídàá burúkú ni onídàá burúkú ni wọn yóò pè èèyàn báyìí yóò sì bẹ orí ẹ tọba bẹ orí ẹ yóò sì wí àwọn kìnnì kan yóò sì pè orí yóò sì sọ mọ́rùn padà àwọn èèyàn fọ̀tà ìfọ̀tà nàbí yìí náà àwọn èèyàn wá dé pé a eléyìí yóò hí ìwọ yòmí eléyìí lè pààyàn ó lè lè jiyàn o wọn bá ní ta ní yéèyàn ta ní jiyàn nba lásìkò yìí ọ̀kan náà àwọn sọ̀hábà òun sì ó sì ẹ̀mí ẹ̀mí rẹ̀ sì gùn òun náà ní jóńdó bẹ̀ nínú jùnáàdà òun wá gbọ́ pé wọ́n ń péjọ lórí ẹnìkan tí ń ṣerú iṣẹ́ yìí ọba dìjọ́ kejì ọba mu ịdara rẹ̀ tún tásìkò tọkàn yìí lóun tún fẹ́ òun fẹ́ practice ìdá gbàtó sí yìí ó sì bẹ orí èèyàn ó sì ní kọ́ padà ó sì wí kan orí yẹn sì padà ó sì yọ ìdá náà ó sì orí ó ní tó bá ṣe pé ara ibi tó bá lọ nù ibi tó bá lọ ó ṣe bísímìlá ó sì bẹ́ orí ẹ̀ ó ti jẹ́ pé àwọn aláṣẹ tí wọ́n jẹ́ aláṣẹ nígbà náà àwọn tún bínú pé tí ó bá ti nǹkan yẹn ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú àṣẹ ìjọba ṣùgbọ́n bí ká fẹ́ lò òun ni pé ìdájọ́ àwọn ẹni rí àwọn sọ̀hábà tí wọn ò síyèméjì lórí ẹ̀ òun ni pé gbogbo onídán òun lọ fà wọ́n pa ìyá wa Hafsa obìnrin kan náà ń bẹ bí ọmọ ọ̀dọ̀ tí ń gbọ́dọ̀ rẹ̀ wọ́n wá discover wípé ìdán kan ó ní àwọn àpòpọ̀ kankan bíi dán ó sì ní kí wọ́n pàṣẹ kí wọ́n lọ pa wọ́n sì pa ọmọ náà tí wọ́n ti fura pé àwọn onídán oníkòkòkò bẹ́ẹ̀ bá ti sọ sẹ́rí ọ̀rọ̀ nípa idán àgbàmì tó jìnnì àbúrú tó wà ń bẹ̀ ni pé bíyàn báyìí fi ìmọ̀ ẹ̀sìn ìmọ̀lẹ̀ òdodo ìwá orí ayé látara ìmọ̀lẹ̀ ìlànà òjíṣẹ́lá Muhammad tọ́ba ìgbèjù sílẹ̀ kò sí kí ni ó padà ṣẹlẹ̀ yóò padà wá nǹkan ní òkùnkùn ìparun òfò àti tí ò ní lábọ̀ fún ẹ̀rí òun ló fà ọlọ́run ọba ní walaqad alimu lamani ṣàrà àwọn náà mọ̀ pé ibi táwọn lọ tẹ̀rì sí ma lahu fil akhirati min àwọn ò ní lábọ̀ lálùkìyàmà àwọn àmà kò sábọ̀ láfáwọn lálùkìyàmà torí pé wọ́n ti kó sí nǹkan tó ṣe pé èyàn lè kó sí kò sí dàpọ̀ kó lóun ṣe léyìí òun tó ń ṣe léyìí ó báyìí lọ tẹ́rì sí báyìí wọn ò ní lè padà sójú ọ̀nà mọ́ àfi táàmì ọlọ́run bá bá lé wọn bá bí yẹn bá sì ń rìn lójú ọ̀nà olúwa pẹ̀lú àánú ọlọ́run àlánúrí ńlá lórí ìmọ́lẹ̀ so òun náà irú ẹni bẹ́ẹ̀ pẹ̀lú àánú ọlọ́run yóò kórìíra kéèyàn máa rìn ní ojú ọ̀nà òkùnkùn níbi tá a ti lọ òun ni pé kò dúrójú pípé ìdájọ́ onídán òun náà ni nínú òfin ṣẹ̀ríà kí wọ́n pa tán níbi tí àwọn olùmọ̀ ti fi ìmọ̀ ara wọn ni pé irú ẹni bẹ́ẹ̀ al yuqtalu haddan aw kufra ǹjẹ́ pípa yìí tí wọ́n pa á lẹ́ni tó jẹ́ kèfèrí ni àbí wọ́n pa á lẹ́ni tó ṣe pé a ti gbà pé mùsùlùmí ni a ti gbà pé mùsùlùmí ni ọ̀rọ̀ méjèèjì ó síra wọn ẹni tó máa pa nípa kèfèrí ìtumọ̀ rẹ̀ ni pé wọn ò ní wẹ̀ wọn ò ní kírun sílá wọn ò ní sin sítẹ́ mùsùlùmí àwọn ẹbí rẹ̀ ò ní jogún ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní kété tó bá sì ti mú yìí gbogbo àwọn ará ilé ẹ̀ wọ́n yọra wọn wọ́n yọra wọn bótó àwọn àwọn ọmọ kí ni o àwọn ò láṣepọ̀ pẹ̀lú ẹ̀ wọ́n yà wọ́n wọ́n àti fámìlì rẹ̀ wọ́n àti ìyàwó ẹ̀ wọ́n àtọ́mọ ẹ̀ kò láṣepọ̀ pẹ̀lú wọn mọ́ torí pé kí ni ó ti di ẹni tí èsè mùsùlùmí sọ tó bá ṣe pé àwọn tí wọ́n gbà pé wọ́n pípa náà lọ rẹ̀ kò sí èléjì àmọ́rú ẹni bẹ́ẹ̀ ìjìyà rẹ̀ lélẹ́yìí ìjìyà rẹ̀ ni kì í ṣe pé pípa ti kẹfẹ́ rí pípa ti jìyà ní àwọn sì gbà pín yẹn lè lọ sin sí tẹ mùsùlùmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó ọ̀rọ̀ yìí ara wọn olùmọ̀ká tán lọ báyìí ara wọn tán lọ báyìí yọ̀ọ́mù Shafi'i alayhi rahmatullah wa man ma'ahu min al-ulama àwọn gbà wípé kò lè jẹ́ kèfèrí báláwú àmọ́ ò pípa náà ní ìdájọ́ ẹ̀ alimami ahmed وجماعات من العلماء. al-ulama àwọn gba مسلمي. kèfèrí ni o wọn ò lè sin síta mùsùlùmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gbogbo wọn nígbà pé bẹ́ẹ̀ báyìí gbá onídàmú bẹ́ẹ̀ báyìí gbá mú ó tún wọn ku àwọn kankan tó tún lọ́mọ ìdájọ́ eléyìí tó bá gbá òkú ìdàmú tó bá lóun tú ń kọ́ tó bá ní Ah, ọwọ́ tẹ̀ wọn òun tuntun bá báyìí ọ̀rọ̀ àwọn olùmọ̀ ó tún fẹ̀jú lórí eléyìí kí ló jọ fẹ̀jú wọn nínú ẹni tí wọn gbọ́dọ̀ gbà tuntun báyìí wọn gbọ́dọ̀ filẹ̀ ó túbà eléyìí ló lékè nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ wípé onídán tó má gbà mú kò sí tuntun bá gbogbo ẹ̀ṣẹ̀ yòókù tí èèyàn bá yẹn ṣe tó ṣe pé ẹ̀ṣẹ̀ láàrin ẹrú àti olúwa ni kí èèyàn má kírun nísìn láwùjọ mùsùlùmí nínú ìdájọ́ ṣẹ̀ríà òun náà alkọ́tù kí wọ́n pa á nì ṣùgbọ́n tó máa gbé amú tó máa fẹ́ pa báyìí tó máa ní òun túbá òun fẹ́ padà sínú Islam òun sì fẹ́ máa tú wákàtí mara wọn lọ lára ni wọn máa sọ ni wọn máa fura ṣùgbọ́n sẹ́ńkì wọn fi lẹ̀ tó ti sọ pé òun fẹ́ òun túbọ̀ òun padà bẹ́ẹ̀ ni almurtad ẹ̀sìn bá lóun ṣe islam mọ́ bọ́wọ́ bá gbà mú nínú òfin ṣẹ̀ríà tí máa fẹ́ ṣe ìjìyà fún tó bá lóun kàlàs òun ti tún padà òun ọmọ tó jẹun lórí òun yóò tọ́ra kú wọ́n ń lọ sísìn gbá àwùjọ mùsùlùmí wọ́n máa wò ó ni ṣùgbọ́n gbogbo ẹ̀ṣẹ̀ tó jẹ́ àwọn kàbáyìí rí ẹ̀ṣẹ̀ ńláńlá yìí àwọn olùmọ́ni ká máa gbá onídàmú láàyò sàtáàbà wọn ò ní gba tútú báyìí o wọn ò ní gba tútú báyìí bó tilẹ̀ jẹ́ pé gbogbo tí ń jẹ́ tútú bá méjì ni ìkan ní ṣe láàrin ẹrú àtolúwa tó dáa ibẹ̀ ni àwọn olùmọ́ni òpìdán ìtúbà rẹ̀ láàrin òun àtọ́lọ́hún tọ̀ òun lọ́mọ àmọ́ pé tí wọ́n tútúbà rẹ̀ ṣe gbà kó má ṣèdájọ́ sẹ̀ríà fún láéláé wọn nítorí pé nǹkan tí ń ṣe yìí amúrún xafi àti sàlàyé tí ń jẹ́dá níjọ ní nǹkan tó pamọ́ ni gbólóhùn ò ṣe mọ́ ta lọ́ mọ́ kò ṣe kò ṣe kò ṣe fi hàn òun ló fà ọ̀pọ̀lọpọ̀ òpìdán ìrẹ̀ pé láwùjọ kì í ṣe pé ìdájọ́ sẹ̀ríà kan wà ṣùgbọ́n gbà míì ẹlòmíì yọkàn wò pé ẹ̀ẹ́n ṣé nítorí pé ẹ̀ka òun mọ́ lẹ́fi ní òun ò ní ṣe ìmáàmù mọ́ ṣé nítorí pé ẹ̀ka òun mọ́ lẹ́fi lóun ò ní ṣe ọ̀dà òun ò ṣe mọ́ nínú ṣẹ̀ríà irú ẹni bẹ́ẹ̀ èèyàn kì í gbà gbọ́ torí pé nǹkan tí ń ṣe yìí amúrún xafi nǹkan tó pamọ́ ni nǹkan lọ́búlọ́bú ni ló fi fà á tó fi jẹ́ pé gbogbo ẹni tó tẹ̀rí sínú nǹkan yìí bọ́ba padà tú bá fúnra rẹ̀ tí èyí ṣe pé bóyá wọ́n gbà mú báyìí ìwọ́n ń sọ pé òun nǹkan gbà táwọn fi ń ṣe nǹkan yìí láàrin yìí èyí ló ṣe fi ṣàfihàn dájúdájú pé rẹ̀ níbẹ̀ ti tú bá kì í ṣe pé gbà tán gbà mú kì í ṣe kó bẹ̀rù kankan kì í ṣe kó bẹ̀rù àìsèzí wọ́lẹ̀ làá kì í ṣe kó wò pé à ah, wọn ní dójú tì ń àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sòtíyàn bá gbá òpè dàmú nígbàmú ìbáwí nínú sẹ̀ríà mísìlòho láàyò sàtà wọn ò ní gba tútú báyìí o ká má gbàgbé fọ́ndámẹ́ntà kan bẹ lórí ọ̀rọ̀ tútú bá gbogbo ẹrú kò síran ẹ̀ṣẹ̀ ń tọ́lọ̀ wọn ò lè gba tútú báyìí dá kò síran ẹ̀ṣẹ̀ ń ṣùgbọ́n o àwọn ìran ẹ̀ṣẹ̀ kan bẹ sábà gbá ẹni tó ṣẹ̀ mú wọn ni láà ó kù sóhun àtàn àárín ọlọ amádájọ sẹríà wọn ìmplimẹ́ǹtì ẹ̀rẹ́ lórí gẹ́gẹ́ bí asáàhì èyí tó tún jọ bẹ́ẹ̀ òun náà ni mankaba muhammad sallallahu alayhi wa sallam èèyàn bá ń bú ànábì tí ń fọ̀rọ̀ ànábì ṣe yẹ̀yẹ́ tí ń fẹsẹ̀ ànábì ṣe yẹ̀yẹ́ tí ń fọmọlú ànábì ṣe yẹ̀yẹ́ ọ̀rọ̀ olùmọ̀ náà lọ lórí eléyìí hali yóò kàkà sásọ pé túbá àbí wọ́n pa tó jẹ́ mùsùlùmí kàtẹ́tù wá sọ kèfèrí so eléyìí náà èyí tó lékè òun ni pé láàyè sàtà tọba túbá tọ́ba rẹ̀ bẹ́yìnà húwa bẹ́yìnà rọ́bìyì láàrin rẹ̀ àtọ́lọ́hún yóò mọ̀ lọ bá lọ́dọ̀ ọlọ́hún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. aliyul haqu bi dhalika man sabba Allah ọ̀dẹ̀ tó bá bú ọlọ́hún ọba ńkọ́ eléyìí náà hádà ó wà lákọ̀rọ̀ lèèyàn báyìí bú ọba Allah tí ń fi olúwa tí ń ṣe tí ń fẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi tá a ti lọ òun ni wípé ìdájọ́ onídán bàbá ìgbà onídán mú gbólóhùn tọ́lú wa ní wàlàkọ́dé àlìmù lámàní ṣàrà àwọn náà mọ̀ wípé nítawọn lọ kó sí i ewu ńláńlá ni gbólóhùn yìí idán àtàwọn mọ̀márásá rẹ̀ báwọn èèyàn ṣe ń kọ́ idán àti bí wọ́n ṣe ń lò àti bí wọ́n ṣe fi ń ṣiṣẹ́ àwọn ìṣòro kan bẹ láyé lóde òní táwọn èèyàn ń ké ẹni ọkàn lọ́mọ pàápàá jùlọ láwọn àwùjọ kan ọ̀rọ̀ idán ó ti di nítawọn kan tó ṣe wípé wọ́n ń fún káàkiri ayé láwọn oríṣiríṣi ọ̀nà one nínú àwọn ọ̀nà yẹn òun náà ni àwọn irinṣẹ́ táwọn èèyàn fi ń bá àwọn èèyàn eh, íńtánẹ́ẹ̀tì àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n ń kọ́ àwọn èèyàn nídán àwọn application kan bẹ táwọn kan tó ṣe pé nítorí sọ ẹlòmíì dónídán ẹ̀rí wọ́n gbá wọn kan mú láwùjọ wa yìí náà láwọn àsìkò kan àwọn ọmọ kéékèèké àwọn kéékèèké ni o kéékèèké aliyawo afẹ àwọn ọmọ under seventeen under eighteen eighteen di arabout tí wọ́n ti lọ ṣiṣẹ́ ẹbú yìí bàtà ti bí wọn gbọdọ̀ ti ṣe léyìí kí lẹ ṣe báyìí tí wọ́n lọ wọ́n lọ pa ọmọ kan wọ́n làwọn fẹ́ra wọn wọ́n sì ní níbi kíní kan làwọn ti kọ́ wípé kọ́nọ́ọ̀tù kan wà station kan wà èèyàn bá ti ṣe wọ́n á ní káwọn ò ṣe báyìí wọ́n ní káwọn ò ṣe báyìí bí ọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn ní the arabout ní ọ̀kan nínú àwọn ilẹ̀ west indies náà ṣẹ́rí nǹkan yìí ń bẹ láwọn ìlú míì tí wọ́n ní mọ̀ọ́nà wọ́n ní wọ́n ara ní wọ́n pẹ̀lú bá àwọn nǹkan wọ̀nyí ìyẹn ni pé wọ́n ń sọ́fà àwọn irú àwọn ìgbésẹ̀ báyìí láwọn àyè báyìí tọ́ tó túmọ̀ sí pé àwọn ẹni èṣù ń wo sinmi tẹ́lẹ̀ wọ́n kọ́ sínú tẹ́ra ni wọ́n mo tún ní tẹ́ra wọ́n kọ́ sínú òwe àwọn òwe kan bẹ pàápàá jùlọ láti bí Egypt báyìí tí wọ́n sọ pé pàkínní báyìí pọ̀ pàkínní báyìí pọ̀ wá ṣèkínní kan mixẹ̀ báyìí ẹ̀rí ọkùnrin kan bẹ ìtura lóko rẹ̀ bóyá kínní kan àbúfàtà àbí kínní kan something like that àbí fàtó àbí something like that láwọn àsìkò kan ó láwọn tẹ́ra yẹn lóríṣiríṣi pé tó báyìí ṣe báyìí kò ṣe báyìí táwọn èèyàn sì máa ń rà kẹ̀tíkẹ̀tì láwọn tí wọ́n wà ní agbami nǹkan yìí tó ṣe pé tẹ́gbà wo gbogbo tó kó sínú kàbá yìí ìjọba da ilé ìkọ́ ẹ̀ ẹ wá wá nǹkan báyìí ẹ wá wá ẹ wá rí pé bí ẹ̀gbin ẹ wá mú ẹ̀jẹ̀ kìíní kan ẹ pò pọ̀ mọ́ kìíní kan kàǹkàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi tá a ti lọ òun ni pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ wọ̀nyí kò sí bá ṣe lè ṣe olúwa ní wàlá kọ̀dì àlìmù lámàní ṣàrà àwọn náà mọ̀ wípé iṣẹ́ táwọn ń ṣe wọ́n ti bízí pẹ̀lú ẹ̀ wọ́n sá ìrójú wọ́n sá ìráàyè pẹ̀lú ẹ̀ òṣèwárì òun ló bí ẹ wọ́n láwọn máa ń ṣe yahoo yahoo náà ń ṣe kinní kan ibi mìjọ́sìn wọn náà ń kọ́ náà wọ́n ń pera wọn pé wá wo station yìí àbí kí náà ń pè é wọ́n application yìí wọ́n ṣe kan yìí majority ibi ibi àwọn tí wọ́n tí wọ́n irú ẹ̀ náà jìnnà rmqk àwọn náà ìran kan ni wọ́n lórí àwùjọ tí wọ́n ń bí tí wọ́n ṣe kìíní yẹn bí iṣẹ́ tó o bá ti join ìjọ mélòó ayé rẹ̀ ó flow la ilaha illallah àmọ́ o kò sí ẹni tó wọnú ẹ̀ síbẹ̀ ayé náà ni ayé náà ni walaqad alimu laman ishara ma lahu fil akhirati min khalaq kò sí bó ṣe lè jẹ́ yóò kílẹ̀ àti wọn pé à sílẹ̀ yìí kọ́lẹ̀ lómi àwọn pé sóhun sì wọ̀ ọ́n mọ́ báyìí láì lu jánábà àmọ́ tó ti lù ó ju lọ òun gan ni wọ́n sọ pé à sọ́ọ́sì lè máa kírun máa báyìí pẹ̀lú owó kìíní ẹni rẹ̀ ó máa jìnnà sódodo sí òótọ́ yóò ti wá fà yóò ti wá lẹ̀ méṣù kò ní sì mọ́lẹ̀ lára rẹ̀ mọ́ kò ní sì tí ò ní lè ṣe àyà níní àtàwọn oríṣiríṣi bẹ́ẹ̀ olùwà ni wọ́n lọ kọ́ di àlìmù lẹ́mọ̀nì ṣàrà àwọn náà ti mọ̀ pé táwọn náà tọrùn bọ̀ yìí má làhùn. في الآخرة من خلاق أو نلا القيامة أو نلا بو ولا بئس ما اشتروا أنفسهم لو كان ولا بئس ما ما اشتروا ما شروا به أنفسهم لو كانوا ما شروا به أنفسهم لو كانوا يعلمون olùwà أن يوم الشيو ṣe o òfó nǹkan tí wọ́n rà fún ara wọn yìí tó bá ṣe pé wọ́n mọ̀ ni. tọ́ ayé àbúta ti bóyá ká dá a dúró báyìí ọ̀rọ̀ dán fẹjú àbúrò ẹ̀ láwùjọ nínú òlu débi pé ààyè yìí irú àwọn ààyè yìí àwọn àdìjànú wọ́n fẹ́ràn ẹ̀ wọ́n fẹ́ máa ń rẹ̀ àtàwọn ewu míì tó ṣe pé bẹ́ẹ̀ bá ti rí irú wọn láwùjọ ọlọ́run bá kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́ èjì àlè rí sọ níwọ̀n báyìí náà ọlọ́run bá kó fún alágbọ̀yé ẹ̀sìn kọ́mọ́jà ṣìrìn tọmọtọmọ tayataya tilétilé tìran tìlútìlú ọlọ́run bá kọ́ yà wá ya ṣàìtàn áyà tó tẹ̀lé áyà wá ó tèrè wọ́lọ́wọ́ annahum amanu wattaqaw. لمثوبة من عند الله خير لو كانوا يعلمون àyà ìjẹ́ òdì kejì ọlọ́run ní a tó bá ṣe kí wọ́n gba ọlọ́run ọba gbọ́ ni wọ́n sì payà rẹ̀ ni àyà yìí náà ń bẹnu àwọn àyà àwọn olùmọ̀tá ní ẹ̀gbọ́ ọlọ́run ọba ní tó bá ṣe kí wọ́n gba ọlọ́run ọba gbọ́ ni ó túmọ̀ sí pé ìgbàgbọ́ wọn ti bàjẹ́ wọn ò lè jẹ́ mùsùlùmí àwọn ará kan yìí náà ni o tó bá ṣe kí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ni wọ́n ṣe jẹ́ wọ́n páyà rẹ̀ lamathubatun min indillahi khair eléyìí ni wọ́n bá fi bá ẹ̀sán rẹ̀ pàdé lọ́dọ̀ Ọlọ́run tó bá yìí kí wọ́n mọ̀ ni àyà yìí láti gbéra pẹ̀lú yọ̀ǹda Allah ní ìgbà mìíràn ọ̀sẹ̀ tí ń bọ̀ ọlọ́run jẹ́ àmọ́ bẹ lórí dáadáa àbẹ̀olúwa kọ́mọ́sà ṣọ́wa kò níbi rí aburú èṣù àti aburú àlìjànú àti tèèyàn اللهم أعذنا من شر شياطين الإنس والجن ومن أعمالهم الشريرة يا رب العالمين اللهم إنا نعوذ بك من الكفر والفقر والشقاق والنفاق والشرك والسمعة والرياء يا رب العالمين اللهم اجعلنا من عبادك الموحدين اللهم اجعلنا من عبادك المخلصين اللهم اجعلنا من عبادك الصالحين يا رب العالمين اللهم اغفر لنا ذنوبنا كلها جلها ودقها درها وعلانيتها اللهم إنا نسألك خشيتك في الغيب والشهادة يا رب العالمين